Róòmù orí kẹfà. Kí ni kí a wí nígbà náà? Ṣé kí a túbọ̀ máa dẹ́ṣẹ̀ kí oore ọ̀fẹ́ Ọlọ́run lè máa pọ̀ sí i kí a má rí i? Báwo ni àwa tí a ti fi ayé ẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣe tún lè máa gbé inú ẹ̀ṣẹ̀? Àbí ẹ kò mọ̀ pé gbogbo àwa tí a ti rìbọmi lórúkọ Jésù a ti kú bí Jésù ti kú? Bẹ́ẹ̀ ni wọ́n jọ sin wá pọ̀ nígbà tí wọ́n rì wá bọmi tí wọ́n sọ wá di òkú kí àwa náà lè máa gbé ìgbé ayé tuntun gẹ́gẹ́ bí Ọlọ́run bàbá ògo ti jí Kristi dìde kúrò nínú òkú bí a bá sọ wá di ọ̀kan náà pẹ̀lú Jésù nínú ikú a ó sọ wá di ọ̀kan náà pẹ̀lú rẹ̀ nínú àjínde ẹ jẹ́ kí òye yìí yé wa a ti kan ẹni àtijọ́ tí àwọn ènìyàn mọ̀ wá sí mọ́ àgbélébú pẹ̀lú Jésù kí ẹran ara tí ènìyàn fi ń dẹ́ṣẹ̀ lè di òkú kí a lè bọ́ lóko ẹrú ẹ̀ṣẹ̀ nítorí ẹni tí ó ti kú ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bí a bá jọ bá Jésù kú a ní ìgbàgbọ́ pé a ó jọ bá Jésù yè a mọ̀ pé Kristi tí a ti jí dìde kúrò nínú òkú kò tún ní kú mọ́ ikú kò sì lè jọ̀gá lórí rẹ̀ mọ́ kíkú tí ó kú jẹ́ pé ó ti kú ikú tí ó ní láti kú lẹ́ẹ̀kan yíyè tí ó yè ó yè fún ògo Ọlọ́run bákan náà ni kí ẹ ka ara yín bí ẹni tí ó ti kú ní ayé ẹ̀ṣẹ̀ tí ó tún wà láàyè pẹ̀lú Ọlọ́run nínú Kristi nítorí èyí ẹ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ tún rí ààyè jọba nínú ara yín tí ẹ ó fi máa fààyè fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara ẹ má sì gbé ara yín sílẹ̀ bí ohun èlò fún ẹ̀ṣẹ̀ dípò èyí ẹ lo ara yín fún iṣẹ́ òdodo kí ẹ sì fi fún Ọlọ́run ẹni tí ó lè sọ òkú dáàyè ẹ má jẹ́ kí ẹ̀ṣẹ̀ di ọ̀gá yín nítorí ẹ kò sí lábẹ́ òfin abẹ́ oore ọ̀fẹ́ ni ẹ wà kí ló wá kù kí a ṣe ṣé kí a máa dẹ́ṣẹ̀ nítorí pé a kò sí lábẹ́ òfin? abẹ́ oore ọ̀fẹ́ ni a wà ká má rí i ẹ kò mọ̀ pé ẹrú ẹni tí ẹ bá ń gbọ́ràn sí lẹ́nu lẹ jẹ́ ẹnikẹ́ni tí ẹ bá fara yín ṣẹrú fún tí ẹ sì ń jíṣẹ́ fún ẹ lè fi ara yín ṣẹrú fún ẹ̀ṣẹ̀ kí ó fi ikú san fún yín ẹ sì lè fi gbọ́ràn ṣọ̀gá fún ara yín kí ó sì fún yín ní ìdáláre ọpẹ́ ni fọ́lọ́run nítorí pé ẹ̀yin tí ẹ ń ṣerú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ rí tí wàá ń fi tọkàntọkàn gba irú ẹ̀kọ́ tí a gbé kalẹ̀ níwájú yín a ti tú yín sílẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ ẹ ti di ẹrú iṣẹ́ rere mò ń fọ èdè tí ó lè yé ènìyàn nítorí ọgbọ́n yín kò ì tí ì kọjá ohun tí a lè fi ojú rí bí ẹ ti gbé ara yín fún ìwà èérí àti ìwà tinú mi ni n ó ṣe kí a sì fi yín sílẹ̀ kí ẹ máa ṣe bí ó ti wù yín bẹ́ẹ̀ náà ni kí ẹ wá fi ara yín jìn fún iṣẹ́ rere kí ẹ sìn ín fún iṣẹ́ mímọ́ nígbà tí ẹ jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ kò sí ohun tí ẹ bá iṣẹ́ rere dàpọ̀ èrè wo ni ẹ rí gbà lóko ẹrú ẹ̀ṣẹ̀ àfi ohun tí ń tì yín lójú nísinsìnyí ikú ni irú iṣẹ́ bẹ́ẹ̀ máa ń yọrí sí. Si ṣùgbọ́n ní ìsinsìnyí tí ẹ ti bọ́ lóko ẹrú ẹ̀ṣẹ̀ tí ẹ ti di ẹrú Ọlọ́run èrè tí ẹ ó máa rí ti ohun mímọ́ ni ìyà àìnípẹ̀kun ni yóò sì yọrí sí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ni ìyà àìnípẹ̀kun pẹ̀lú Jésù Kristi Olúwa wa.